nígbà tí wọ́n bá sọ fún pé ní sísè sí ọyàn ó wà nínú súnà pé ká ló ń ka báyìí sí ẹ ti máa rí tẹlómi ti ń yín mú tí wọ́n máa wò pé súnà bá wò wọ́n jẹ́ fóun lẹ̀ wọ́n lọ sí hospital tí wọ́n bá kọ fóun ẹnìkan á lọ sí hospital torí pé hospital yẹn ló gbàgbọ́ àwọn á kó oògùn fún gbàtà wọn béèrè owó adigunbọ̀dé àtòrí tó wó di gọbẹ ọ wá padà wá pé ọdá kù tí ò sí nǹkan nu súnà ok ìtumọ̀ sí pé kò sí tó fẹ́ fi súnà yẹn sí tẹ́lẹ̀ nù nítorí pé hospital wọn lọ sí wá súnà káàkiri ó dàbí ẹni tí ìyàwó rẹ̀ fẹ́ bímọ ni tí obìnrin yìí tó ń rọbí tí ń rọbí láti gbà tó ti pẹ́ ṣùgbọ́n tó sọ pé tó ń bá gbé dé hospital a rí i pé ìrọbí náà ni ọmọ rọbí ọmọ wa ó sì ní ìgbà táwọn lè ṣe sùúrù dà wọn á sọ fún pípé kọmọ padà sílé gbàtí ó sì máa padà sílé yẹn yóò máa rinṣẹ́ padà sílé ni tí wọn bá tún wá ó tún rinṣẹ́ wá pé possibility kọjá pé ọmọ jáde ọwà nínú rínrìn lọ àti rínrìn bọ̀ ṣùgbọ́n sí ìyàlẹ́nu ẹ̀hẹ́n wọ́n wá sọ fún pípé lẹ́yìn tẹ́tí lọ tẹ́tí bọ̀ tẹ́tí lọ tẹ́tí bọ̀ tẹ́tí lọ tẹ́tí tọ́mọ mú tọ́mọ wá tẹ́ bá tún lọ tẹ́ bọ̀ bẹ́ẹ̀ ní ìsìn àwọn òṣìṣẹ́ abẹ òṣìṣẹ́ abẹ owó táwọn sì charge òní less than two hundred thousand so ni wọ́n pè ẹ dákun tí ò sí nǹkan kan nù sọ́nà. <laughs> ó ti wà nù súnà tẹ́lẹ̀ náà gẹ̀tù lọ́sítù kí lọ́ọ́ adédọ́bí wa jẹ́ pé late hour la máa béèrè ntẹ́sìn bá sí ntẹ́sìn bá sọ ọ̀nà tẹ́sìn ní ká gbé ọ̀rọ̀ àgbà especially tọ́lá ti rí i pé tabala tọ̀ bí àwọn tá a lọ bá lọ́sítù ti ṣe fẹ́ ká tọ̀ á jẹ gbèsè gbàná ni súnà wa wúlò wọn á rántí àfàsúnà kan wọn á bì kan já bí wọn. ṣé lẹ́yìn wọ́n túmọ̀ sí pé ọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ là ń fi mẹ́sìn wọn. tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹni tó jẹ́ pé òun pàtẹ ìṣègùn òyìnbó kalẹ̀ kò tún ní fẹ́ gbọ́ nípa ọ̀nà míì tí wọ́n tún fi lè tọ́jú èèyàn mọ́ láéláé kò ní fẹ́ gbọ́ kódà tẹ bá sọ̀rọ̀ rẹ̀ létí rẹ̀ wọ́n sọ pé kíni ẹjẹ́ máa ń sinra yín létí pẹ̀lú àwọn local kíní kan tẹ́ fẹ́ máa fly sanabi náà ni ló ká bẹ́ẹ̀ rí nǹkan so gbogbo orun àwọn nǹkan wọn torí kọ́tí àti olè bá ta torí tó ń lọ kọ́nu so ìwọ tó sì lọ gbẹ̀sìn gbọ́ tó ló ń sẹ́sì tó ẹ̀sìn yẹn ọgbọ́dọ̀ kàkùn ọgbọ́dọ̀ kàkùn ọgbọ́dọ̀ gbìyànjú lórí ẹ̀ so eléyìí jẹ́ ti àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ka àwọn nǹkan tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n kún rárá so bí ká máa tán rẹ ní jẹ bí ká máa wò pé òyìnbó náà ní superior òyìnbó ní mìláìkà sẹ́sìn máa pé ẹ kúkú kú lò òyìnbó ẹ kú lò òyìnbó sá kọ̀sáká kọ̀sádẹ́tẹ̀ láàrin tiwa náà kọ̀sáfọ́jú kọ̀sẹ́lẹ́nu rúnrún láàrin wọn sá nítorí wọn ti superior bàjẹ́ arọgàn sí ń lo òyìnbó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so irọ́ burúkú lásán nítorí pé bí Ibn Khaldun ti ṣe sọ àrùn tí ń bá àwọn èèyàn jà láwùjọ wa kì í sáwùjọ wa lásán gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn communities láyé ó ní tí àdánwò bá fi lè ṣe àwọn èèyàn kan látàrí pé àwọn kan mú wọn lẹ́rú rí wọ́n borí wọn wọ́n gbà kan wọn mọ́ wọn lọ bí ìlú tí wọ́n gbà mọ́ wa lọ́wọ́ yìí ó ní ẹ̀rí pé gbogbo àwọn èèyàn yẹn gbégbé bá rẹ gbé tẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ tọdún gorí ọjọ tó sùn gorí oṣù wọn ò ní lè dá sí ìsẹ̀mí irú tiwọn ìsẹ̀mí wọn bíi tẹni tó mú wọn lẹ́rù ni wọn fẹ́ máa ṣe kọdà irú èdè rẹ wọn fẹ́ máa sọ irú múra rẹ wọn fẹ́ máa mú irú báwo ló ṣe ń tò gbèsè ayé rẹ làwọn náà fẹ́ tó tiwọn àdáhùn tó bọ́ pọ̀lọpọ̀ rẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé òyìnbó òyìnbó special òyìnbó life òyìnbó system nínú òyìnbó jamu síbẹ̀ yẹn bíi tiyín náà tó àmọ́ ń gbàdá pé àwọn baba ńlá wa slack wọ́n gbà ló mọ́ wa lọ́wọ́ wọ́n jí gbé mọ́ wa lọ́wọ́ àwa tá a dé lẹ́yìn ọ̀rẹ́ àwa náà gbọ́n mọ́ wọn àgbọ́n mọ́ nítorí òyìnbó bá ti wí náà ìlànà òyìnbó náà kálukú nu ẹni ìròyìn rẹ̀ ní wọn ti dé England bó ní England rí England tó ètò yàgbẹ́ sá England tó wọ̀ ní pọ̀tọ̀pọ̀tọ̀ nu gọ́tà àwọn sá England tó yẹ kó gbogbo tó ọba náwó mú bẹ owó ní sá ẹ̀rí táwọn náà máa mú condition to be offered visa irọ́ lásán kíni bóun ni ló wọ́n ṣe dá tó tiwa kó dá tó tiwa wà láàyè nítorí ó dìgbà tó bá débẹ̀ ló tó ma sojúmọ́ gbàtà ò tún tiwa sí tankan tanra wa jẹ́ dànù wọn a máa kà kún pé ti London náà kìíní kan irọ́ kíni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́jà rí wọn nu Sahih al-Bukhari àti Muslim nínú hadithi Qatada ó náà gbọ́ alẹ́ tó Anas ibn Malik. رضي الله عنه قال رخص رسول الله صلى الله عليه وسلم لعبد الرحمن بن عوف والزبير بن العوام رضي الله عنهما في لبس الحرير لحكة كانت بهما أنس بن مالك رضي الله عنه ولا النبي صلى الله عليه وسلم أصدقوا فهو عبد الرحمن بن عوف أتي الزبير بن العوام àwọn sàhábì ńlá méjì tí wọ́n bẹ ẹnu ẹni tó lọ́n ti sàdéhùn àlùjáná fún láti ayé ń bì anábì gbà fún wọn ó sì dẹkùn fún wọn ọlọ́kùnrin yọnu sáà méjèèjì fi lóbsẹ̀ xaríyè nípa àti máa wọ sọ xaríyè láti mọ̀ pé aṣọ xaríyè gẹ́gẹ́ bí gold and silver ni ọlọ́sẹ̀ lílo rẹ̀ wíwọ̀ rẹ̀ léèwọ̀ fọkùnrin nínú àlùmáyé ẹ̀tọ́ ló wà jẹ́ fáwọn obìnrin nù wa a gbọ́dọ̀ wọ̀ a gbọ́dọ̀ lò bí aṣọ bora a gbọ́dọ̀ wọ̀ bí ẹ̀wù lópin ìgbà tá a bá jọkùnrin tá a sì jọmọ lẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam kí ló wá dé tànàbì fi gbà fáwọn ike káwọn méjèèjì kí wọn lè hẹkẹtì nǹkan ànàpẹhìmá nítorí ara húnhún eléyìí ti ń dà wọn láàmú ara ń hún àwọn méjèèjì anabi wa ni kí wọ́n lò lóògùn kí wọ́n máa wọṣọ yẹn kọjú òògùn ìyẹn ni pé aṣọ harir ó jẹ́ aṣọ múlọmúlọ aṣọ tó ṣe pé ó ń tọ́ka sí wípé obìnrin ìlànà tó lò nítorí ká máa ṣe ká máa ṣe ká máa ṣe sìmẹsìmẹ ká máa ṣe àbí òye ká máa dára kó sá táwọn obìnrin ni fèsì táwọn ọkùnrin torí rẹ̀ irú aṣọ yẹn ni ló yẹ àwọn kọ yẹ ọkùnrin nínú àlùmọ́ ànábì sallallahu alayhi wa sallam ikhshaw shinu fa inna an-ni'mata la tadum ẹsẹ̀ra kúsá ìdẹ́ra ìlọ bí òrèrè ẹni tí ń da fún lónìí ó lè lè fún lọ́la ẹni tó lè sí fún lónìí ọ̀nà lè dì má lọ́la so gbà tí nǹkan ti ń ṣe wọ́n tó jẹ́ pé àní nǹkan tá a lè lò sí tí ó fi lọ tí ó fi fi wọ́n sílẹ̀ ẹ̀yà àfẹlẹ́ ànábì ṣe dẹ̀kun fún wa láti ṣe nínú òfin ṣẹ̀ríà tí wọ́n bá sọ yìí pé kíní kan wà rúkṣọ̀ ni ni nǹkan tí ó jẹ́ àtòjìjẹ rẹ̀ òun náà ni alàzìmà alàzìmà òun náà lòfin tá a ṣe tó le tẹ́pẹ́ gbọ́dọ̀ fi ṣe rúkṣọ̀ ìdẹ̀kun ọlọ́run lè dá wa òfin tó ṣe tó le ọlọ́run nípa àgbọ̀dọ̀ wọ harir àwọn ọkùnrin ìdẹ̀kùn wa wá ọwọ́ abá lágbọ́n tẹni tára ń hún wípé òun lè wọ̀ jíjẹ́ ìwọ̀ tí a sọ harir jẹ́ ìwọ̀ ó sì ṣẹ́kù ní ìwọ̀ lórí gbogbo èèyàn àyàfi ìdẹ̀kùn tí wọ́n ṣe fún Abdulrahman ibn Auf àti az ibn al látàrí ara ti hùn wọn. ndị ara ti anyị hun wọn yìí bá a bá dé lẹ́yìn ànábì àbáwọn tí wọ́n wà láyé ànábì sallallahu alaihi wasallam lè sọ yìí pé káwọn ti náà lo aṣọ harir kí wọ́n máa wọ̀ fi mú ara ti anyị hun wọn yẹn fa lè wí fáwọn náà. akọ́kàn olùmọ́ni ìgbà tó ti jẹ́ pé ìdẹ̀kùn yìí wá lórí a gbé ìwọ ni lílorú aṣọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọkùnrin kámọ́ a lọ sí kọ́fẹ̀ pé gbogbo ẹni tó náà bá ti nírú nǹkan yẹn òun náà lè wọlú ẹ̀ kámọ́ a lọ sẹ́lọ̀ ìgbà tí apá kejì nínú àwọn olùmọ̀ sọ pé rárá kò sí sí sẹ́lọ̀ nínú ilé ìdẹ̀kùn tí wọ́n bá ti lè ṣe fẹ́ nìkan ìdẹ̀kùn yẹn náà jẹ́ tẹlòmíì ẹni tí ò ní mú jẹ́ tẹlòmíì ẹ̀rí kan pàtó wà láti sọ yìí pé tí ẹnìkan ni o ẹlòmíì ò sì gbọdọ̀ bá dánrú ẹ̀ wò yẹ́bà nàbì sallallahu alayhi wa sallam ó ti sọ fún Abu Burdata radiyallahu anhu ní ìgbà tí ó pa ọmọge ewúrẹ́ ewúrẹ́ tí ò ti pọ̀dún kan nítorí pé lábẹ́ òfin ṣẹ̀ríya ẹ fi pa ẹran léyà ẹran léyà yín tó bá jẹ́ páàbò ilẹ̀ bá fẹ́ pa ṣẹ̀ríya sọ pé kágbó yẹn kó pọ̀dún kan tí àpò yẹn ọba wa pọ́dún kan kó burú tó bá ti jẹ́ jẹ́dà èyí tó jẹ́ kó ti rọ yín tọ́jọ́ mage tó ti kóṣù mẹ́fà ó tó pa iléyà ṣùgbọ́n tó bá yẹ pé ewúrẹ́ lẹ bá fẹ́ pa ewúrẹ́ yẹn ọ̀gbọ́dọ̀ bí sọ́dún kan ọdún kan gbà kò ní ṣùgbọ́n Abu Burda bẹ́ẹ̀ bó ṣe wà nù Sahih Bukhari ọ̀pọ̀ ẹran iléyà lónìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ṣáájú kó tó ṣe sọ̀láàtì láàyè táwọn aṣọ fún anabi sallallahu alaihi wasallam bí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mà òní ọjọ́ táwọn yẹn máa ń kúndùn láti jẹran ni ọjọ́ tí wọn jíjẹ sì máa sùn wọn ni mo wá fẹ́ láti jẹ́ pé mo pẹran tèmi lásìkò tí wọ́n ń kúndùn àti jẹ torí kó lè bá bá ojú kòkòrò àti jẹ pàdé lọ́dọ̀ àwọn ará mi kò lè jẹ dáadáa ni mo ti wá pa ẹran léyà tèmi ṣáájú sọ̀láàtì làyìd ìǹfẹ́ láti lọ lára dìgbà tẹ́ran jíjẹ ó ti rùn sí wọn ẹran kí ló wá di pé gbogbo èèyàn ń pẹran ẹnìkẹ́ wọn ń dín ẹran wọn ń sè wọn fún ọjẹ ọjẹ yóò kọ́kọ́ wú ọjọ́ débì kan tó bá yá wọn náà máa bánu ara rẹ sọ̀rọ̀ kó tó bá wọn kó tó di ìgbà tí ó wá di kó sún yàn èmi tètè pa Ànábì sallallahu alaihi wasallam ni ah, wọn náà ti sọ ọkọ pẹrẹ fáwọn aráalé rẹ láti rẹ ẹran jẹ ni nítorí pé o ṣe kásìkò rẹ tó tó torí ẹ o tún pa ẹran míì dípò rẹ tó bá jẹ bẹ́ẹ̀ èmi ò lẹ́ran míì tí mo lè pa dípò rẹ dúró ọmọge lọ. a ti mọ̀ ọmọge àgùntàn ló ṣe pa ọmọge àgbò lèèyàn lè pa àwọn ọmọge ewúrẹ́ ọtọ nítorí pé pé tí ọba ti dàgbà tọdún kan òun ọ̀tọ̀ ìgbàdo ti ṣe àṣìṣe lákọ̀ọ́kọ́ ọwọ́ afẹ́ tààràn pẹ̀lú pọ́fẹ́ lẹ́ràn léyà tó ti pé tàkọ́kọ́ ọba ma tẹjizika ولن تجزي عن أحد بعدك. tó bá وتفو ó tó ó tó fún wọn nìkan ẹlòmíì bá tún parú rẹ lẹ́yìn rẹ kò ní jẹran léyà ṣe eléyìí ìyẹn ni kí gbogbo dẹkùn tí wọ́n bá ṣe fẹ́nìkan ìdẹkùn ní fún gbogbo àlùmà tí ìdíwọ́ tó múni ṣe dẹkùn fẹ́lẹ́ yìí bá ń bẹ pẹ̀lú wọn náà wọ́n lẹ́yìn tí wọ́n bá wá sọ pé ìdẹkùn yìí wọ́n nìkan láti fún ọ ẹlòmíì kò ní jẹ bá àǹfààní yìí ajẹ́ pé ọ̀kárí wa nù gẹ́gẹ́ bí àdéṣe. bẹ́ẹ̀ náà ni ètò ọlọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ nípa àwọn obìnrin tó ṣeé ṣe kí wọ́n múra wọn wá bá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kí wọ́n wá sọ pé àwọn bùn ànábì lára àwọn. al-mar'atu الموهوبة نفسها الموهوبة نفسها للنبي صلى الله عليه وآله وسلم obìnrin tó bá bùn ànábì lára rẹ̀ Ọlọ́run sọ pé tóbìnrin kan bá ti lè múra rẹ̀ wá bá ànábì máa tó sọ pé òun fi rọ òun òun ànábì tànábì bá fi lè rí tó wù láti fẹ́ ó di ìyàwó ànábì nù straight forward àníìdí láti lọ gba pàmíṣàn kankan lọ́dọ̀ bàbá rẹ̀ àníìdí kí bàbá rẹ̀ ó fi fún ànàbì ṣé gbogbo èèyàn náà bẹ́ẹ̀ wá ní bọ́ọ̀nà jókòó rẹ̀ jẹ́jẹ́ obìnrin kan á múra rẹ̀ wá pé òun fáró òun fún ọ òun bọ́n ọ láró òun fún ọmọ jẹ́yàwó rẹ̀ wọn náà bá ti wá sọ pé ó sì wù mí o bàbá di ìyàwó rẹ̀ ìwọ wo ọlọ́mọdé tòlẹ́ yóò sínú kẹtẹ́ nìkan máa jánu tí wọ́n máa fánu tí wọ́n máa sọ̀sọ́kúsọ yóò al-ulama'u warathatul anbiya báwọn olùmọ̀lẹ́ni tó jogún àwọn ànábì gbogbo tó bá ti wá tọ́sí ànábì tọ́sí àwọn ń bọ́ ń bẹ̀ gbọ́dọ̀ ti tọ́sẹ̀ ọlọ́run sọ pé khalisatan laka min dunil mu'minin ilé ìjẹ́ so ajẹ́ pé في الشريعة عدم التخصيص عدم الخصوصية ìpìlẹ̀ òfin ṣẹ̀ríà ni pé gbogbo èèyàn ní máa báwí kò sáyè láti ṣàyọkúrò ìṣe láǹsọ pé àyọkúrò bá òfin tọ́fẹ̀ tó gbòòrò yìí nítorí pé ẹ̀rí kan tọ́ka sí kásàyọkúrò rẹ̀ àìsẹ́rì yẹn ó túmọ̀ sí pé gbogbo alọ́kárí torí ẹ̀ ìgbà tó ẹlẹ́dàá wọn ló ti ṣe léwọ̀ pé ká lo aṣọ hayi anabi sallallahu alayhi wa sallam ó wá dé dẹkùn fún abdulrahman ibn awf àti azuair ibn al-awwam nítorí nǹkan kan tó ṣe wọn nítorí tó ṣe wọn náà nípa ara yún wọn ayẹ́pẹ́ gbogbo ẹnikẹ́ni náà nínú àwọn mùsùlùmí kùnrin tá a yún tá a sì ń tá a fẹ́ fi ṣògùn rẹ̀ kò burúkú bàjẹ́ ibi ká wọ sọ ọ́. harir ní ìbámu pẹ̀lú dẹkùn tánàbà Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe fáwọn sàhábì méjì àsìkò tó ìwà lóyún kò sẹ́ṣẹ̀ lórí yín kò sẹ́ṣẹ̀ lórí ẹni tí ha àwọn arómi tó lè fi gbé kú kò tí àti rómi tá a lè fi tì bọ́ọ̀lẹ̀ pé kọ́ bọ́ síkùn àyàfọ́tí ọtí láárí tọ́jú nǹkan tí ń sàn téèyàn lè dàlú tó lè mú bọ́ọ̀lẹ̀ síkùn sọ eléyìí wọ́n sọ pé kó fọtí fi gbé ntọ́ha lọ́fun yẹn kó fi gbé bọ́ọ̀kùn àsìkò tí wọ́n fọtí gbé bọ́ọ̀kùn kò mú tírí láyé o àní sọ kọ́tínà ló mu ní ìsìn ṣùgbọ́n ṣẹ̀rí àṣẹ̀dẹ̀kùn fún kó lò ń torí títí nǹkan bá ń hàyàn lọ́fun tá a bá rí gbé dànù tá a rí gbé bọ́ọ̀lẹ̀ ó lè ṣe sábàbí kú ó lè ṣe sábàbí kú bí ẹni jẹ́ pé kò rí nǹkan tí ó jẹ ni ẹ̀mí sì ti fẹ́ẹ̀ bọ́ ọ wá jẹ́ pé òkú ẹlẹ́dẹ̀ lórí kò tún rí láàyè òkú ń bẹ ti rẹ̀ lórí wọn jẹ èyí tó fi gbẹmí ró kò sì tún burúkú mú díẹ̀ lọ́wọ́ báyìí bá a mọ lórí ìrìn rẹ yìí tó o bá ṣe alábàpàdé ńtọ́tọ́ láti fi gbẹmí ró ńgbà tóbi bá tún bẹ̀rẹ̀ ó tún jẹ ilé yìí àmọ́ arí máńgò àtúnwárẹ lẹdẹ kọba àjá yìí rẹ kọba àjókòó rẹ èwo lẹjẹ mango lọ máa jẹ máa jẹ tèkótèkó ọba àjẹ kóró rẹ kò fi gbẹmí rẹ ro so ìgbà tí èèyàn bá ń lo ìdẹ̀kùn tọ́lọ̀ wọn bá ṣe fún yàn yẹn wọn kì í sọ pé yàn sẹ́lọ̀ torí pé ọlọ́wọ́n ọba náà ló ṣe léwọ̀ ọlọ́wọ́n ọba náà ló tún ṣe lẹ́tọ̀ àpèjúwe ní ìsìn ẹni tẹ́bi ń pa tó sì ti fẹ́ bọ́hùn ṣùgbọ́n tí wọ́n kó kó ń ẹran lórí òkú ń betí ẹran lórí wọn ní kó jẹ kó fi gbẹ̀mí rẹ̀ ró jíjẹ tó jẹ tó fi gbẹ̀mí rẹ̀ ró aburú kan ò ní ṣe ẹ̀yin ò rí tó bá jẹ́ pé kìí ṣe pé ẹ wà nípò ẹni títú láti mú jẹ ọkàn wòye láti jókòó ń betí ẹran ni jíjẹ òkú ńbẹ̀tì ẹran ó lè hàn àlàáfíà yín lè mà nítorí pòkù ńbẹ̀tì ẹran poison ni ẹ̀rọ ìsìláàmù wa ó ń ṣe ńtọ́já tó dùn tọ́tọ́ lẹ́tọ̀ọ́ fún wa gbogbo ń tó burú tó bàjẹ́ tó jẹ́ dọ̀tí àtẹ̀gbin ó ṣe léwọ̀ fún wa torí ẹran àwọn gbọdọ̀ jókòó ńbẹ̀tì ẹran àmọ́ fẹ́mi púrọ̀ ọ̀yẹ̀rọ̀ báàgì wọlé ẹ̀ẹ́dìn fẹlẹ ìtìmàlè ẹni tí kíláàsì máa mú láti jẹun tó lọ ṣe léèwọ̀ fún láì jẹ́ kó ṣe bẹ́ẹ̀ fẹ́ fi dìtẹ̀ sófin ọlọ àkọ́fẹ́ fi ṣe àgbérí sí òfin ọlọ ọlọ ní kò ṣẹ̀ṣẹ̀ lórí rẹ̀ àwọn olùmọ̀ ara rẹ̀ pé àsìkò tí wọ́n ń jẹ òkú mi ti ẹran tó ẹ kó lè ba àlàáfíà yẹn jẹun tó bá ṣe pé túláàsì kọ́ ló ti ọ lọ sídìí rẹ̀ o wọ́n lọ́lọ́ máa mú nǹkan kan jáde láti inú ara tọ́lọ́ fi tákù gbogbo aburú tó bá wà nínú òkú nbẹ̀tì ẹran o nígbà tó yẹ pé túláàsì ló mú ọ lọ sídìí rẹ̀ ọ máa jẹ́ ọ máa pọ́nlẹ̀ là kò ní sí ọ lèsì yàtọ̀ sí pé wà ń ẹ̀fọ́ ń bẹ tó lè jẹ tó ọba rẹ́ran jẹ ọwọ́ arókò adìẹ ọ̀wọ́n ń lè ká àjẹwò kùnú yàtọ̀ sípò ti sẹ́lọ̀ torí di eléyìí báyìí ẹni tí ara bá ń hún ó lè wọ aṣọ harir ẹni kò sì gbọdọ̀ bu nínú ìwáyà kan wọ́n ní abdulrahman ibn awf àti azubair ibn awwam radiyallahu anhuma wọ́n ké wá bá nàbì sallallahu alayhi wa pé iná ara ń dà wọ́n láàmú iná tí máa jẹ̀yàn lórí mu ń dà wọ́n láàmú ní ìgbà tí wọ́n bá Nabi sallallahu alaihi wasallam jáde lójú ogun kan fakhassa lahuma fi qumusil harir Ànábì sallallahu alaihi wasallam wá gbà fún ọ kí wọ́n lè wọ bùbá harir bùbá tí wọ́n fi harir ṣe Ànábì gbà fún ọ. ورأيته عليهما أنس بن مالك رضي الله عنه تقبل حديثه موسي لي لونه wọ́n gbà fún wọn láti wá sọ àrí mo sì rí ni wọn ìyẹn ní kékeré sí pé mò ń kàn pààlọ́ nǹkan tí mo rí ni mò ń sọ. tábà wọ hadithi náà rí pé ó ní í ṣe pẹ̀lú nǹkan tó ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà ó sì tún ní í ṣe pẹ̀lú tó ní í ṣe pẹ̀lú ìtọ́jú aláàrẹ̀ eléyìí tó ní í ṣe pẹ̀lú òfin ṣẹ̀ríyà ó náà ní pé ẹnu àwọn olùmọ̀ ó kò wípé sunna nabi sallallahu alayhi wa sallam fi hàn pé ẹ̀tọ́ ni fóbìnrin láti wọṣọ harir gbogbo dọ́bà òkò fèsì àárẹ̀ ló ṣe ló fi wọ̀ àárẹ̀ òṣè tó fi wọ̀ oge ní fi ń ṣe ni ọlọ́mọ tí fi ń ṣe kọ̀ọ̀kan wa lọ́tọ̀ ọtọ́ kó wọn wọṣọ harir ẹnu sì tún kò lórí pé èèwọ̀ ni fún àwọn ọkùnrin nínú àlùmọ̀ yìí láti wọṣọ harir àyàfi tó bá jẹ́ pé bùkátà ni ló gbé wọn lọ sídìí rẹ̀ àti pé àǹfààní tọ́tẹ̀wọ̀n ìlọ́wọ́ àánú kí wọ́n wọ̀ yàtọ̀ sí kí wọ́n má wọ̀. tọ́ nínú àwọn bùkátà yìí tó lè mú kọkùnrin kọ́ wọṣọ harir fúnà ló tutù tó tutù bá mú burúkú burúkú wọ́n ní ọkùnrin lè wọṣọ harir wọ́n nítorí pé òwú harir amú amára mọ́ òru ni àmọ́ adé òtútù lọ́nà láti pa ni láti mú ni ni máa ń dé lọ́nà láti mú ni ìfì máa jẹ́ kí ara kọ́ wọ̀n torí ẹ̀ tó bá jẹ́ kó òtútù bá mú burúkú a lè wọ̀ tọ́ ìyẹn tá a bá ara sọ ní ìta lè wọ̀ a sì dúpẹ́ fọ́nà aṣọ pọ̀ ní ìsìn lè wọ̀ kódà kó ṣe blanket èèyàn dàbòrà. ìyẹn lè so wọ́n sì máa ń kó aṣọ òtútù àlòkù wa àwọn àlómi especially ìlú nàìjíríà yìí so wọ́n ti lè kó nǹkan míì náà wà àlòkù bíi pátá bíi àwọ̀tẹ́lẹ̀ so eléyìí àti ṣèwádìí kan pa pé ń tọ́ da ni ká máa mọ̀ wọ̀ pápá jùlọ àwọn tí wọ́n lò wọ́n ṣe mùsùlùmí àbí òye wa ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ti fi ṣe lórúkọ jésù rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn asọ̀nkúnmá kọ́láwọn kọ́mọ́ wà wọ́n ti fi dáràn rẹ̀ wọ́n lè jẹ́ pé wọ́n ti fi ra obìnrin mú wọ́n ti rẹ́pù ẹ̀rù imam lẹ́yìn wá wọ̀ mo rò pé lẹ́yìn náà wọ́n ti ní káfíìrì ti làágùn sí rí àbẹ́rẹ́ rí nǹkan náà so kí ẹ kọ́dà rí náà olùmọ̀tẹ́ni ẹ má dà wọ́ ẹ má fi kàn rárá rárá aṣọ tuntun tún ní kẹ́ máa rà ìwádìí sì fi hàn pé aṣọ tuntun dínwó gan ju bọ́sí kọ̀rọ̀kọ̀ yẹ̀wò lọ torí pé ń bẹ nínú àwọn aṣọ tá a lè wọ̀ jẹ́ kí o lè fi dá tòkè tilẹ̀ tòkè tilẹ̀ tí ò tó tú tablet tó sì já aṣọ tó dáa gidi yàtọ̀ bá sì débi tó ti fẹ́ ra wọ́n ti wò wọ́n ti pè wọ́n ẹ̀ rí i pé nígbà tó ń wọn kàn abẹ́yìn òkú ẹ́ kí ni wọ́n máa fásitì lárí tí wọ́n. adúpọ̀ ẹ̀fọ́ lọ́nkọ́ yẹn wọ̀ so torí so torí di eléyìí tọ́ba ẹni bá fẹ́ pé aṣọ òyìnbó ló ń fẹ́ ra o ló ń fẹ́ ra sẹ́yìn kó àwọn aṣọ gbèsè ni ẹ sá tó kí ẹnu kí ni wọn náà wà lọ́dọ̀ lọ wà lọ́dọ̀ aṣọ tí ó fún ọ burúkú sọ pé jàkadì láàfin wọ̀ ìjàgbọ̀n láàfin bọ̀ kí la fẹ́ irọ́ lásán tí wọ́n máa fi gbogbo bó ṣe rí hàn àbẹ́rẹ́ rí nǹkan ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí so wọ́n ní táàbà ara sọ mí a lè wọ harir fótútù àbí àlásọ̀tà lè ti sára ipò téèyàn bára rẹ̀ wọ́n já sọ kó máa lọ harir la wá wa torí kí wọ́n má bàa rí i. ìhòhò wa bákan náà a tún lè wọ̀ ọ́ nítorí kúrúnà wọ́n gbé kúrúnà ń jẹ́ èèyàn lára àbí bíi tí ma jẹ́ káàrọ̀ máa hún yàn bíi fàn tó máa họra kúrúkàkà kúrúkàkà kúrúkàkà ẹ̀rí pẹ́lú omi tí wọ́n á họra yóò máa dùn máa ahụ wọn kúkú ló ń jẹ máa bọ́lọ̀ sọ́wọ́ ń gbádùn òun sì ń họ gbogbo lè bó so wọn ló lè wọ àríri fún bàtà náà àárẹ̀ ó lè kọ àárẹ̀ tí ń so tó bá wọ àríri ó lè jẹ́ kí àárẹ̀ kó dínkù abára ń hún yàn àbí iná ọpọ lára yàn gẹ́gẹ́ bí àdìsẹ́ Anas bó ti ṣe tọ́ka sí àwọn olùmọ̀ọ́ ń pé à ń gbà ti ní kọkùnrin ọmọ wọ̀ àwọn gbogbo àwọn túláàsì náà yẹ ká rẹ̀ sọ so ṣùgbọ́n arọ́rọ̀ oríṣiríṣi Ahmad riwaya tó lágbára jù lọ́dọ̀ rẹ̀ sọ pé a lè wọ̀ nítorí àwọn kan wọ̀nyí bẹ́ẹ̀ náà ni Imam Shafi'i ọ̀rọ̀ tó lágbára jù lọ́dọ̀ tiẹ̀ náà sọ pé a lè wọ̀ nítorí pé òfin ṣẹ̀ríyà ó nígbà tí wọ́n bá ti ṣe ìdẹ̀kùn fẹ́nìkan ìdẹ̀kùn yóò kárí gbogbo èèyàn nítorí yóò kárí gbogbo èèyàn yóò mẹ́rin wa tọ́ da dúró lórí ẹni tí wọ́n ṣe ìdẹ̀kùn yẹn fún. tọ́ kí wọ́n ló dé kí islam fi sọ pé ká máa wọ hariri gan láti pilẹ̀ wọ́n ní wọ́n fẹ́ tilẹ̀kùn ni wọ́n fẹ́ tilẹ̀kùn ká má tara rẹ̀ dẹni tí yóò ṣubú sínú aburú ká má tara rẹ̀ dẹni tí yóò ṣubú sínú aburú aburú yẹn wá sí fáwọn obìnrin torí àwọn sọ pé tí bùkátà àbáǹfààní tọ́tẹ̀wọ̀n bá wà fún wa láti lọ alẹ́ lò so eléyìí ni òfin tó de gbogbo tí wọ́n bá ní ká má ṣe nítorí àtìlẹ̀kùn aburú nítorí àtìlẹ̀kùn ká má bàrí bọ́ sínú aburú gbogbo tí wọ́n bá ní ẹ má ṣe torí kí ẹ má bàa ṣubú sínú lẹ̀kùn aburú tó tún jù lọ wọ́n máa sọ pé kò burú ká ṣe tí nǹkan kan tó jẹ́ bùkátà bá wà á sì ra àwọn àpèjúwe rẹ̀ lẹ́yìn Islam sọ pé ẹ má tu ojú yín sílẹ̀. Si láti máa mm-hmm. wo gbogbo àwọn obìnrin pé pé gbogbo obìnrin tó bá ti rí ọkàn máa wò náà ni nítorí pé tí ojú bá fi lè jẹ́ pa bá tú sílẹ̀ láti máa wo àwọn obìnrin anyhow èèyàn ṣèbàjẹ́ náà ẹ̀rí kan tó máa ń ṣe zina yìí ibi ká má lè rẹjú ẹni sílẹ̀ ní ti máa bẹ̀rẹ̀ nítorí pé tó bá wo obìnrin débì kan ọmọ òkè káàdì kò sí bó ṣe lè ṣe náà ni àfi kò ṣe zina torí ẹ lọ́lọ́ sọ pé kullil mu'minina yaghuddu min absarihim wa yahfazu furujahum yẹn ni pé wíwọ̀ náà kìí sùn gangan gangan ẹni tá a ti torí rẹ̀ sọ yìí pé má wo obìnrin ṣùgbọ́n wọ́n sọ pé má wo obìnrin olóbìnrin ni saddan lid-dari'a wọ́n fẹ́ tilẹ̀kùn tí ó padà gbé ọ lọ síbi ètò burú ju wíwọ̀ lọ nítorí pé tó o bá ti ń wo obìnrin tó ń wò tó ń wò tó ń wò tó ń wò ọ padà dẹni tó ṣe ipò nílé kóra rẹ̀ ń jànú má ọmọ wá zìnà ni kọ́ ọmọ bàbá dẹni tó ṣe zìnà wọn ni kò gbójú rẹ̀ kó mbẹ́. tọ́ lẹ́rẹ̀ ni a rí ọmọ afẹ́fẹ́ yà wò ẹ̀rí pé wọ́n ní tí bùkátà bá ti wà àǹfààní tó tẹ̀wọ̀n tó bá ti wà ìta ni kò má ṣe nítorí pé ti tilẹ̀kùn aburú tí ó tẹ̀yìn rẹ̀ jáde ṣẹ̀rí ọ̀sọ̀pọ̀ ò lè ṣe é nìsín ọ̀fẹ́fẹ́ yà wò kí ni ṣẹ̀rí ọ̀sọ̀ ó ní kò wò ni nítorí pé ọmọ lọ gbégbé kúgbé kọ́mọ á di pé kò tọ́jọ́ kò tó sùn ó tún lè dànù ṣé èmi mo nípa wọlé ni àbí wọ́n lọ wọlé tòun gbà tó ọba wò dáadáa ah, ìwọ náà ló fà mí wọlé and uh, you even said by then I love you then love you aha torí ẹ ṣẹlẹ àsọ pé kò wò but ìgbà yẹn ọmọ wò pẹ̀lú àníyàn pé tọlọ ń bá kọ wípé kó wù mí kí ni màá ṣe màá fẹ́ ṣé gbogbo àwọn ọ̀daràn tó wọn á wò títì wọ́n fẹ́ fẹ́ wọn àti pé ńgbà tí wọ́n fẹ́ fẹ́ yà wò wọ́n á láwọn ọ̀daràn ló wọ̀ sọ́tà rẹ̀ gan gbà kámẹ́sì tí ì sọ àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ọ̀daràn ni wọ́n fẹ́fẹ́ à ọlọ́mọdé àsọdànù so a rí i pé bí sẹ́rí àti màá ṣe nù ó ní ẹ gbọ́dọ̀ sí rárá rárá but now ọ̀fẹ́fẹ́ yẹn sẹ́rí àní kò wò sẹ́ni tó fẹ́fẹ́ nǹkan máa bójú wọ́n ọmọ gbólójú àfin ni gbólójú mùsùn ni ọmọ kí ló sọ ó ní allow me to see your face ẹ wọ́n lọ́wọ́ ọgbà ọgbà kan fọ létí ní pa ọgbà ọmú tí bá ṣe pé agbá létí inú rẹ ọba dùn pé odidi imam odidi imam ọlọfẹ lójú nǹkan odidi imam odidi imam fẹ́ fẹ́yàwó yọọ wà lọ fẹfẹ kúfẹ mo rò pé iye kò sọ̀rọ̀ odidi ń bẹ ọ so sẹrí àlòfún ọlẹtọ ni anybody ò sì gbọ́dọ̀ fi gbọ́ kò sì tún sílẹ̀ sí nínú pé lẹ́tọ̀ọ́ rojú rẹ̀ tán kò wù ọ́. wọ́n a á sọ pé i'm sorry especially nígbà tó rójú rẹ̀ kí re. fíìmù rẹ̀ kí ó ti pọ̀ ya tó fi ní ọmọ agbójú mi ká mi gbé ká ọ̀rọ̀ ìtọ́kẹ̀ ti wọnú ojú mi tó dúró náà ni kò jù bá lọ ó sì ní iye tí ó fi ṣe kí ni tí fi ha kó ń bẹ̀ adúpẹ́ fọlọ̀ tó bí sẹ́rí àti máa ń ṣe dẹ̀kun torí aburú ńlá ọba ṣẹlẹ̀ sáà sẹ́rí pé ẹ ẹ má wọ ẹfẹ́ o aa aburú ńlá ọ̀sẹ̀lẹ̀ síbẹ̀ yìí ti mọ̀ yìí pé gbogbo àwọn ọkùnrin làwọn obìnrin rí fa àbẹ́yìn náà ń bójú mi tọ gbogbo ọkùnrin lóbìnrin rí fa ṣé ẹ̀yin náà ẹ wà ánsọ̀n àbẹ́ ẹ wà ánsọ̀n ẹ dáhùn ọlọ́mọdé ṣé ánsọ̀n yìí ṣé inú mìíràn lẹ́ńtì rí ẹ̀yin rí pọ́kùnrin fáìn èyí rí pọkùnrin fáìn nínú mírọ níbo ni bíútì ọkùnrin wà náà agbára ọmọ àjà ni ẹ dákun ẹ dáhùn náà ojú bó di báwo ńgbà tí èsì kan fẹ́ ja wrestling na ọ̀rọ̀ báwo ìwà. Mm Ah, ẹ̀wọ̀n nǹkan bẹ̀ ẹnìkan sọ̀rọ̀ kan làákàyè ibi tí bíìtì ọkùnrin wà nù wọn torí rẹ̀ má wúra rẹ pé bóòlù tèmi ṣe rí sákúsákú báyìí ó yẹ kí n máa bójú káwọn obìnrin ó lè gba tèmi kálánfọ́ọ̀bì wọn mọ abojú ńgbà tí èsì pọ̀ gbádùn torí pé bíìtì tọkùnrin kì í ṣe ara lọ́wà fún ẹni tó bá júùdù àwọn ọkùnrin ọpọlọ lọwà ẹ mẹyẹ èèyàn tó para rẹ̀ dùn wò àmọ́ tó gọdùgbà tilẹ̀ ti máa lọ téèyàn bá gbaru rẹ̀ lọ́kọ ó ti gbà káwọn ọmọ náà di dàda ń dín dín abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ẹ̀ nítorí ọpọlọ ibi tí bíìtì ọkùnrin wà nù tẹ́lẹ̀ kọ́ ọmọ wa wẹ̀ kó tún máa para pọ̀ fẹ́ bóra kọ́ ọmọ jòun rẹ̀ ńlá pọ̀ fẹ́ pámì ọ̀fẹ́ jẹ́rìí ìwọ ọkùnrin ọdá tó ọgbádùn làákà rẹ ló develop tí làákà ọkùnrin bá ti wà develop á gbogbo yẹn lọ́fẹ̀ẹ́ fẹ́ ọ ibi tí beauty tàwọn ọkùnrin wà nù àmọ́ àwọn obìnrin ojú yìí náà ni kò bá gọ̀ kò bá gbọ́n torí ká ló ń lọ fẹ́fẹ́ ní ìsìn ẹnìkan ọmọ nǹkan gọ̀ náà ni ó gbé ah gbígbọ̀ rẹ̀ kọ̀ ọ̀fẹ́ àti pé masha allah ó mú èbó ni ọwọ́ mú sọ́nsọ́n báyà ni ẹlòmíì fi rọkọ̀ kìí ṣe bẹ́ẹ̀ lọkùnrin làákàyè tó ẹ tíráì láti jẹ́ pé fókọ̀s lórí kìí ṣe torí kẹ́lẹ́ fẹ́yàwó ìyẹn ni pé nínú gbèsè ayé téèyàn máa fi gbéyàn èèyàn dìdọ́pù ọpọlọ rẹ̀ ni wọ́n ní ibẹ̀ ni bíútì tọkùnrin wà torí ẹ̀ akọ́lọ́mọkùnmọ̀lá tíṣẹ̀rí ọ̀bá wa gbà pé ẹni tẹ́ bá fẹ́ kẹ́ máa wò ó Ah. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó lùzù lé ọkọ wọ́n lùzù lé ọkọ bí ká pé bàbá wa lọ́kàn fẹ́yàwó fún ọkàn ti ránṣẹ́ ni bí àpò ìlú bọ́ sẹ́wọ̀n pé nígbà tí èèyàn bá rí i pé ah dáàdì irú ẹni tẹ́ ẹ̀dẹ̀ ti ránṣẹ́ yìí ìdẹ fẹ́ràn rẹ èmi bàbá ẹ̀ mo ní dandan ah, ọ̀dà kò burú máa jókòó mẹ́ bàbá mi ní dandan máa jókòó mẹ́ o àbí òye máa jókòó mẹ́ títí gbà o obìnrin padà túlẹ̀ àbí òní túlẹ̀ yóò túlẹ̀. bákan náà ẹ̀ tún ní ṣẹ̀ríà wa ó sọ fún wa ó ní a gbọ́dọ̀ sí náfìlà láwọn àkókò tí wọ́n là gbọ́dọ̀ sí náfìlà ń bẹ láti máa pa àwọn àkókò ìjẹ mélòó márùn alákọọkọ lẹ́yìn sọlátù sọfì títí òòrùn fi yọ tí ó fi gbéra sókè ẹlẹ́ẹ̀kejì àsìkò tó òòrùn yọ lọ́wọ́lọ́wọ́ ẹlẹ́ẹ̀kẹta lẹ́yìn sọ̀láàtì làásù títí tó rùn fi wọ̀ ẹlẹ́rẹ̀ẹ́rin àsìkò tó rùn wọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹlẹ́karùn àsìkò tó rùn wà látàrí tó yẹ pé a lè rí àyàfi ká gbórí wa sókè báyìí lọ́nà tó yẹ pé tí fìlà tó wà lórí wọ̀ bá mórí dáadáa yọ jàbọ̀ àwọn àkókò márùn wọ́n ní nítorí pé àwọn àkókò kan nínú àwọn àkókò yìí àbí gbogbo ẹ̀ ó ṣe déédéé àwọn àkókò kan táwọn kan ti máa bọ òòrùn táwọn máa bọ. káwa náà rọ́bà wa jọ pé òòrùn làwa náà ń bọ sẹ́dẹ̀lẹ̀ dẹ̀ríà ṣẹ̀rí àtìlẹ̀kùn tó lè gbé wa lọ sídìí káwa náà jọ ẹni tí ń sin òòrùn wọ́n lè gbọ́dọ̀ ṣe sọ láti ń gbà. tọ́ tọ́ba ajẹ́pọ̀ àti tọ́wá fún kọ́ àwa parí tọ̀wáfù wa sí déédéé àsìkò ìgbà tóòrùn wọ̀ lọ́wọ́ ìgbà tóòrùn yọ lọ́wọ́ lẹ́yìn àṣùbà lẹ́yìn magrib àsìkò tóòrùn wà látàrí sáàsì rakata at-tawaf àbáàmì ṣe á ṣe nítorí pé eléyìí Ànábì sallallahu alaihi wasallam ó pe àwọn ẹni tí wọ́n wà Mẹ́kà tán mójútó Mẹ́kà pé ẹ̀yin ẹ̀yin ará ilé lágbájá ẹ̀yin ará ilé tàmẹ̀dò ẹ má kọ́ ẹnikẹ́ni tó bá ṣe tọ̀wáfù Káàbà yìí láti ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ lásìkò yóò tó bá jẹ́ ẹ̀rọ pé ó ti di àyọkúrò nù bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ mọ́sálásí lásìkò ìgbà tí ọjọ́ kan nínú àkókò márààrún yẹn àwa sì fẹ́ jókòó nu mọ́sálásí a sì jókòó nu mọ́sálásí láì ṣe tahiyyatul masjid idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yusalli rak'atayn so ọ̀dà yọkúrò àbí ọ̀dà yọkúrò ẹ sànù alẹ́ ẹ ti fẹ́ nírú ládàtì Bilal tó ní sọ́nà ti sọ pé mo gbúrò bàtẹ ẹsẹ̀ rẹ nínú àlìjẹ́nà kí n tó ń ṣe gan-an nípa amátàmà Bilal ti sọ pé èmi àwọn kankan tí mo ń ṣe nípa amátàmà ju pé tí mo bá ti sàlù alá lọ mọ́ máa ń ṣe sọ́láàtì tí mo bá ti sàlù alá anytime mo máa ń ṣe sọ́láàtì ìmọ̀lẹ̀ oòrùn ọwọ́ ọ̀kùn lọ́sàn-án gangan látàrí pé òun àtòṣùpá wọ́n rìn pàdé ara wọn ara òṣùpá wa dì ìmọ̀lẹ̀ oòrùn lọ́wọ́ láti dọ́dọ̀ wa alkoso anabi sallallahu alayhi wa sallam ó ní inna ash-shamsa wal-qamara min ayati Allah la yakhsifani li mawti ahadikum wala li فإذا رأيتموه فافزعوا إلى الصلاة oorun àti òṣùpá àmì méjì ni wọ́n jẹ́ nínú àwọn àmì Allah ìmálẹ̀ ọ̀kan nínú wọn kì í wọ́ nítorí ikú ẹnìkan nínú yín àbí nítorí ìsẹ̀mí rẹ̀ tẹ́ bá ti rí tẹ́lẹ̀ yìí ṣẹlẹ̀ ẹ yára tètè lọ sí sọ̀láàtì tẹ́ bá ti rí lẹ́yìn ẹ yára tètè lọ sí sọ̀láàtì àsìkò tá a wọ sọ̀láàtì yẹn sí ọjọ́ kan nínú àwọn àkókò márùn-ún torí gbà náà la rí ìṣẹ̀lẹ̀ yẹn tá a tẹ́lọ̀ àtẹlọ gbogbo rú àwọn eléyìí á rí i pé tíṣẹ́rí abáni ẹ má ṣe nǹkan kan nítorí kọ́mọ́ bá bí nǹkan kan tó dá burú jù lọ ṣẹ̀rí àná ni ó tún sọ pé àyàfi tí nǹkan kan tó túláàsì tó bá tì yín lọ bẹ̀ àbá ipá nfààní kẹ́ ẹ ṣe nǹkan ọ̀pọ̀ ju àìṣe lọ ní ẹ gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà á rí i pé irú rẹ̀ náà ni bẹ́ẹ̀ ọ̀là ara yà bẹ́yì ọ̀là àárọ̀ ayá wọn náà ní kí a ní dẹ́bìnù lórí igi àwọn dẹ́bìnù tẹ́ rí lórí igi yẹn ojú àwọn aláìní ti wá mú pé àwọn fẹ́ jẹ dẹ́bìnù tó tutù àṣẹ̀ṣẹ̀ dẹ́bìnù wọ àwọn jẹ ilẹ̀ yìí sì ní lórí igi lọ́fàlàfàlà yìí àwọn ọ̀wá ní táwọn lè fi san fún yín ju dẹ́bínù tó ti gbẹ lọ nítorí bùkátà táwọn ní sí dẹ́bínù tuntun dẹ́bínù tútù ẹ̀fọ́ ọ̀rọ̀ dẹ́bínù àti pé ẹ̀yin ọ̀fẹ́ nítorí ojú kòkòrò tó ní sí dẹ́bínù yín yẹn kí wọ́n máa wọnú oko yín tó bá ti ṣe wù wọ́n kó tó padà wá ṣẹlẹ̀ kí wọ́n máa kúkú jí ká ẹ̀yin wá ta dẹ́bínù tútù yẹn fún wọn pẹ̀lú gbígbẹ ṣebí ṣẹ̀ríà ti kọ̀ fún wa láti jẹ́ wípé a máa ṣe bay'ul muzabana bay'ul muzabana òun náà ní ká máa fi dẹ́bínù tútù ta gbígbẹ ká máa fi gbígbẹ ra tútù nítorí pé tá a bá ti fi gbígbẹ ra tútù tá fi tútù ra gbígbẹ ntí ó ṣẹlẹ̀ pé rìbọ̀ wọ̀ bẹ̀ ṣẹbẹ́ pé dẹ́bínù gbígbẹ yẹn níjọ́ kan kílò náà tútù tútù yẹn nìsín tẹ bá gbé sórí scale tẹ gbé gbígbẹ náà sórí scale ẹ̀yin ajé kí tútù ọ̀kọ́kọ́ wọn one kilogram ẹ̀yin wọn á da gbígbẹ sí tó bá ti wọ́n pé wọ́n wọ̀n déédéé àti òye wa ṣé tútù ní ọ̀pọ̀ jù ní àbí gbígbẹ ẹ̀rù dáadáa àní ẹ̀rù dáadáa ṣé tútù ní ọ̀pọ̀ jù àbí gbígbẹ science and technology ah gbígbẹ́ ló pọ̀ jù àbẹ̀wò ti gbẹ́ omi ara rẹ ti fúnro amẹ́lẹ̀ yìí ẹ̀yẹ̀ ní omi mọ́tàbí nù torí tẹ̀ máa ń jẹ tútù àbá ẹ̀yin náà rí tí ń tú omi sí lẹ́nu tí ń tú omi sí lẹ́nu àmọ́ gbígbẹ à ọkàn máa jẹ kínní gbígbẹ sangilitì ni especially irú àwọn ìtàn kó wá Nàìjíríà yẹn tí wọ́n dàbí páálí so ó rí i pé eléyìí yóò pọ̀ ní nọ́mbà eléyìí yóò kéré nọ́mbà bíkọ́ kìí ṣe dẹ́bínú lásán ṣùgbọ́n ti kọ́nsìsì omi àtomi àti dẹ́bínú lẹ́wọ̀n kọ́dà kóronú gbígbẹ tomitomi ló náà wà kóronú tútù tomitomi ló náà wà ẹ̀rí pé kò le tó kóró gbígbẹ sòṣèré alẹ́ gbọ́dọ̀ ta nítorí wípé. So, aṣọ́kù fẹ́rẹ́bá kẹta àkókè wọ́n ní sáà máa ń ṣe iyèméjì pé ńgbà tí mo fi one kilo ti dẹ́bìnù tuntun mo fi ra one kilo ti dẹ́bìnù gbígbẹ and say is it not one kilo for one kilo there is no problem there but at the same time sí ìsepé léyìí ti pọ̀ ju eléyìí lọ eléyìí kéré sí eléyìí ọwọ́ yìí méjì yẹn ọ̀dà gẹ́gẹ́ bí wọ́n dá wa lójú pé rìbá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí òfin tó dèrè bá nu pé aṣakku fi rìbá katahaqquqihi ìṣeyèméjì pé ṣé rìbá ti wọbẹ̀ àbí ò ti wọbẹ̀ ó dà gẹ́gẹ́ bí ẹni kó ti dá wa lójú kó ti wọbẹ̀ ni tòṣẹ̀rí ọ̀gbà torí ká lè tilẹ̀kùn à ń jẹ rìbá pọ̀ṣẹ̀rí àgbà níbi bẹ́ẹ̀ ọ̀làrọ̀ ọ̀yà àmọ́ pẹ̀lú condition tọ́pọ̀ ike dẹ́bìnú tà yẹn tọ́jẹ́ tútù yẹn tẹ́fì gba yẹn kọjá kórìgì ló wà kò sì gbọdọ̀ ju hamsatu awusuk lọ hamsatu awusuk wíṣíkù kan situna sa'an sixty sa'ani sa'u kan arba'atu amdad bimuddi nabi sallallahu alayhi wa alihi wa sallam ajá ikpe wíṣíkù kan situna sa'an sixty times five ó di 300 times 4, 1,200 thousand two hundred mut ìyẹn ni kí rumudu tá à ń fi yọ zakatu fitiri yẹn iye tẹ ta ní bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ yọ jẹ one thousand so ẹ sì gbà ẹ fi gba dẹbínú gbígbẹ wàhálà yàtọ̀ fẹ́lẹ́ yìí kò síbi tíṣẹ̀rí àtìgbà kẹfì dẹbínú tútù kẹfì ra gbígbẹ àbí kẹfì gbígbẹ kẹfì ta tútù eléyìí tí wọ́n fẹ́ fààyàn bí ni pé ṣẹ̀ríyà yìí náà ni wọ́n sọ pé ẹ má ṣe nǹkan kan nítorí àti dínà yín láti ṣe é burú ṣẹ̀ríyà yóò wá sọ pé tó bá jẹ́ pé túláàsì ńlọ bá tì yín àbárí pàǹfààní tí ń bẹ́nu kẹ̀sìn kan yẹn pọ̀ ju àìṣe lọ ṣẹ̀ríyà náà ni ó tún sọ pé kẹ̀sìn nígbà náà irú rẹ̀ ló ṣẹlẹ̀ níbi tí aṣọ harir. Ibn al-Qayyim ọwọ́ ní tabawo lágbọ́n tabawo mẹ́díkàlì ó ní aṣọ harir yẹn ara ẹranko tẹ́tí máa ń yọ tẹ́tí máa ń yọ òwú tó máa fi sasọ yẹn ó ní ẹranko yẹn gangan fúnra ara rẹ̀ so a rí i pé ẹranko yẹn tí wọ́n bá yọ aṣọ yẹn lára rẹ̀ aṣọ yẹn máa ń jẹ́ òsàn aṣọ yẹn máa ń jẹ́ afinilọ́kànbalẹ̀ amúntí ń dani láàmú kò lára tó ṣùgbọ́n ọlọ́kùnrin ọ̀gbọ́dọ̀ lò wọ́n ní nítorí pé tọkùnrin bá lò àwọn sábàbí wọ́n pọ̀ ń bẹ̀ wọ́n nítorí pé hariri yẹn wọ́n lọ́n da fáwọn obìnrin ni apá kan náà olùmọ̀ ló sọ bẹ́ẹ̀ kọ́ á da fóbìnrin kí ló dé tó ní kọkùnrin ọmọ wọ̀ bíi gold ni wọ́n da fóbìnrin kí ló dé tó ní kọkùnrin ọmọ lò ṣùgbọ́n wọn ò fóbìnrin lásán. ikú kọjá pé àwọn nìkan ni wọn lè ní ọkùnrin náà lè ní ṣùgbọ́n wọ́n ní kò gbọdọ lò ó nítorí pé a ti sọ pé nínú òfin ṣẹ̀ríyà an-nahyu an al-isti'mal laysa ẹ lò kò túmọ̀ sí pé ẹ lè ní kéèyàn ní àgé tí kéèyàn ní bọ́ọ̀d tó yẹ pé wúrà ni àbí fàdákà sọ́tọ́kẹ́ ni àbí ọ̀tọ̀ ọkùnrin lẹ́yìn sọ́tọ́kẹ́ ni àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ nítorí ni but ètò jẹ́ àṣìṣe rẹ̀ ní ìsinmi kọ́ wa máa àlùwalá sínú àgé yẹn kọ́ máa fi sàlùwalá àbí kọ́ sínú àgé yẹn kẹ́ ẹ máa gbé kaná fẹ́ pẹ́ fẹ́ àbí kò gbé bọ́ọ̀dù yẹn kò gbé lórí àga kò ní dining table nìyẹn wípé bàbá rẹ̀ lówó débi pé òkè dining table haram ni gbogbo eléyìí àmọ́ lè ní kpówó níjọ́ nǹkan bá bàjẹ́ iná ló gbé jáde tó di kíni tọ́jú àti fúnra rẹ̀ tó náà owó ni òun owó tọ́ apákan náà olùmọ́ni harir ọlọ́run fáwọn obìnrin gẹ́gẹ́ bíi gold tọ́ akwaka àwọn wọn sọ pé aburú gbẹ nínú kọkùnrin ọmọ ẹsẹ bíi obìnrin ìdí inú tẹ̀ lo harir ní àwọn olùmọ̀ wọ́n sọ pé ńṣe lọ́rùn wọn bá harir lílò. léèwọ̀ lórí wa àwọn ọkùnrin nítorí pé máa bí ìgbéraga ìjọra ẹni lójú ìmáṣẹ́fùkẹ̀ ọlọ́ọ̀bù sì fẹ́ràn tí máa ń ṣe bẹ́ẹ̀ torí rẹ̀ wọ́n ní kódà. ọkọ̀tà sì sọ pé ńṣe lọ́lọ́run ṣe lé wọ́n nítorí pé téèyàn bá wọ̀ ìyẹn bẹ̀rẹ̀ sí ní yọ́n máa bí ọkùnrin tí máa rìn bí obìnrin tí máa rìn lọ pé ọlọ́mọdé kìí ṣe tọ́ da ìyẹn máa wọ níìsì láti fi kín ọ̀rọ̀ yìí lẹ́yìn ọ̀hún jalabiya àtàwọ̀ yìí jalabiya yàtọ̀ sí jalabiya látàrí quality asọ̀tàn tó bá fi ràn àwọn jalabiya mi wọ́n gbẹ púpọ̀ wọ́n sì lówó lórí púpọ̀ látọ̀ kan ló ti rí tí ń kọ́ tí ń dán wọn náà ti mọ kékeré serú tiẹ̀ pé gbogbo aná la lọ lé kí ó so irú àwọn eléyẹn táwọn tí yọ jẹ pé aṣọ tiwọn kán sàmọ ọjà làbí àkọmọ ọjà làbí àtàn bá wọrú ẹ tí ì bá ṣe pé ìyẹn ti dá mà títí láwùjọ yìí àwọn ọkùnrin nìkan ni máa ń wọṣọ funfun tẹlifí bá ń lọ wájú ó ṣe bóbìnrin níbo ni ó sì máa ṣe gbọlọlọ nínú jàlábíà yẹn nítorí bó ṣe rí ètò ọmọbìnrin kan tó hajj láti Malaysia ní àti ọ̀nà tó máa ròyìn lu wọn bí adìẹ maka tẹ́yìn náà máa ròyìn nígbà tí kílẹ̀ rí lọ́n pé ah, adìẹ maka ọ̀gá tó bá ṣe àdí ẹ̀dín kù díẹ̀ ọ̀dà bọ̀ síbẹ̀síbẹ̀ àti magi àtòróró téèyàn fi dín téèyàn fi ṣe inu inú rẹ̀ lọ́wà ẹ gbọ́rọ̀. bẹ́ẹ̀ ni kálukú náà bá dé lu wọn máa láàlọ́ kẹta lọ. wọ́n á ní màmá kí lẹ rí láàjì tó yà yín lẹ́nu ara màlẹ́rìà ó ní tó yọ̀ lẹ́nu jù náà nípa obìnrin wọn máa gbà obìnrin gbà báwo nítorí wọ̀ yìí tó wà lórí ó tún rí bẹ́ẹ̀ lómi ṣe ń yóòdì ó wá rò kó bẹ́ẹ̀ ni àhóòdù bìlá nítorí pé tí a sọ tó bá ti fi gbogbo quality àbí oríṣìí jọ irú aṣọ tí wọ́n ní àwọn obìnrin ọmọ lò tọkùnrin bá lò generally wọ́n máa fẹ́ ju obìnrin ni ní ìsìn láwùjọ tiwa obìnrin ló máa ń ró sọfá àwọn à ń bọ̀ ọwọ́ àrùsọ. <laughs> á ní ọwọ́ bùbá kó wégele so torí di eléyìí eléyìí túmọ̀ sí pé tí a sọ tó bá ti jẹ́pọ̀ wà níwà bí a sọ obìnrin tó bá sọ obìnrin ló máa ń dán tó máa ṣe gbọ̀ tó máa ṣe gbọ̀ lọ̀lọ̀ àbí òye wa àmọ́ pin àkẹ́ni àníbi pẹ́lẹ́pẹ́lẹ́ la bọ́kùnrin kì í sọ kọ́ máa jà kátìtì o tó <laughs> ọkùnrin àwọn máa ń sara kó sáà nítorí pé the responsibility is upon you ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kọ́lọ̀ ń bá wa gbọ́ tọ́lẹ̀ ìjọba bákan náà wọ́n tún ní tí wọ́n bá ń wọ harir yóò máa fi ìṣe obìnrin sí yàn yóò máa fi ìṣe obìnrin sí yàn torí ẹni Ibn Qayyim ni ń tọ́ pọ̀ jù ní pé gbogbo ẹni tẹ́ bá rí tí wọ́n harir wọ́n máa ṣe bí obìnrin náà ìyẹn ni pé aṣọ kó bá mi mo wọ aṣọ tó ba tèmi jẹ́ tó kó bá mi tọ. oníkọ́dà kó ṣe pé ẹni tí ń wọ́n náà ọkùnrin tó lé burúkú tó burú ẹ̀rí tó náà lẹ̀ tọrọ bí obìnrin torí de lẹ́yìn nǹkan tó bá tẹ̀ sí ní kama wọ kama wọ alimami nasa'i rahimahullah ọgbà dẹ́tù alátọ́dọ̀ abu musa al-ashari radiyallahu an látọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam inna allah xalla li inaati ummati alxariira wadahab waxaramahu calaa dukuriha ó ní ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa anabi sallallahu alayhi wa sallam ní ọlọ́run ẹlẹ́dàá wa ó xariir àti gold ó ṣe lẹ́tọ̀ fáwọn obìnrin nínú àlùmọ́ mi ó ṣe àwọn ọkùnrin wa nínú ẹgbàá wa mi حرم لباس الحرير والذهب على ذكور أمتي وأحل لإناثهم كسيات لاني لنتما من صحيح الإمام البخاري رحمه الله وقال ورواتب حذيفة بن اليمان رضي الله عنه أن نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس الحرير والديباج النبي صلى الله عليه وسلم قف ولات له حرير أي يوم ولد تري الديباج نا أريسك منه الحرير يعني كذكر الخاص بعد العام وأن يجلس عليه أنا بسلا برجوك لوري أصو حرير وقال هو له في الدنيا ونتعا كثيرين إليه ولكم في الآخرة تين وجدت بعد لولا عند القيامة ọlọ́run بكم kọ́ ووا ṣe lé wọ̀ wá lọ́jọ́ دعوة kìyàmá على ẹlẹ́dàá wa kó fún alálàáfíà àárẹ̀ ó دعوة ni àbí ó tóbi kọ́lọ́ wọn bá kó sì sọ wa subhanak allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Ọwọ, ọwọ, nítorí pé tọ́lọ̀ ń bá ṣe nǹkan kan léèwọ̀ ó ní nǹkan tó máa ń ṣe lára rẹ̀ ti ṣe nǹkan kan gbogbo ẹ̀ náà léèwọ̀ ní ìsìn ọlọ́run ṣẹlẹ́dẹ̀ léèwọ̀ sọlọ́n ṣe rírì rẹ̀ ṣe kíkọjá gbẹgbẹ rẹ̀ léèwọ̀ rárá ọlọ́run kí ló ṣe lé wọ̀ lọ́dọ̀ rẹ̀ ẹ sọ̀rọ̀ anika kẹfẹ́ yà yín kẹfẹ́ yà yín lò so bẹ́ẹ̀ ni gbogbo nǹkan nù sẹ́rí yà tí wọ́n bá ṣe nǹkan kan lé wọ̀ so nǹkan kan ni wọ́n máa ṣe lé wọ̀ lára rẹ̀ torí ẹ̀ ní ìsìn inna Allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́n bá ṣe nǹkan kan lé wọ̀ kí máa sọ owó rẹ̀ lé wọ̀ ní ìsìn Rabbuna ma harrama alayna iqtina az-zahab olúwa ẹlẹ́dàá wa ò ṣe níní gold léèwọ̀ lórí wa wa innama harrama alayna ma'shara ar-rijal isti'malahu lílò rẹ̀ lọ́lọ́ ṣe léèwọ̀ lórí wa torí ẹ̀ náà sọ ní òfin ṣẹ̀ríà wípé an-nahyu anil isti'mal hal huwa nahyun anil ittikhad ẹ̀ mélòó sótúmọ̀ sí ẹ̀ gbọ́dọ̀ ni ètò tẹ̀wọ̀n jù ní pé ẹ nígbà tó ti pọ̀ lé ní ó lè tà náà eléyìí jẹ́ bó ṣe jẹ́ aleykum salaam. hadith wo harir rárá o harir asọlù gold silver diamond àtàwọn òkúta olówó iyebíye míì àwọn eléyìí náà àkọ́kọ́ gold and silver làdísì mú wa fọkùnrin àlùmọ yóò gbọ́dọ̀ lò ọ gbọ́dọ̀ lò kò túmọ̀ sí pé ó lè ní torí ẹ̀ náà máa sọ fún yín pé ìdá ogun sàábé báyìí wọ́n fi gold wọ́n fi dára gold gidi so èèyàn lè ní sàmọ́ wọn lọ gbọ́dọ̀ wọ́ ọ gbọ́dọ̀ fi sọ̀sọ́ torí ẹ̀ àmọ́ diamond àtàwọn òkúta olówó iyebíye ní ibi alóòlò almarjan sọkùnrin lè lò ètò tẹ̀wọ̀n jù nípa àgbọ̀dọ̀ lò tonti ké kèé sọ ní gold kèé sọ ní silver tí wọ́n sọ pé aburú ti ń bẹ lára gold àti silver tó fi ní ká má lò ń bẹ lára àwọn náà kọ́dọ̀ omi tún jù bẹ́ẹ̀ lọ bíi silver bíi diamond so n ti ìsefùkẹ́ ìmá jọrọ lójú máa wọ pé mo tó báyìí mo jù bẹ́ẹ̀ lọ ti ń bẹ lára ká lo diamond wọ́n ló lè má sí lára gold ó lè má sí lára silver. kọ́lọ̀ lásán kò sún kankan mọ́ wọ́n kàn kún lọ́dà ni kì í sì ṣe gold lọ́dà yẹn golden color. kò mí ni pé gold is the color. so tó bá jẹ́ kí wọ́n kàn kún lọ́dà tọ́jọ́ gold ni kò sí wàhálà ń bẹ̀ kọtọ ẹ má bàa ṣe ilé lẹ́yìn ti lọ sí ti Ramadan nìkan la lè ṣe salatul witri ní jama ní Ramadan torí bẹ́ẹ̀ la Nabi sallallahu alaihi wasallam ṣe nígbà tó ṣe salatu tarawih pẹ̀lú àwọn èèyàn tán wá bá so ṣùgbọ́n tí o bá jẹ́ Ramadan kálukọ́ lọ ṣe salatu ń lè rẹ̀ àwọn ẹni tá sì ń ṣe báyẹn tó kọ́ àwọn náà kọ́ ọ́n kọ́ ọ́n ọ̀pọ̀ láwùjọ Yorùbá yìí àyàfi ibi táyì padà bá ti bá tó máa ti parí sọ̀látù làìṣá wọ́n ní kó dá ní aṣáfì àti wítìrì àbí òye so eléyìí wọ́n parẹ́ ẹgbẹ́ òfin ilé yín ní ìpín kan nínú àwọn sọ̀làwátì yín láti jọ àlòbò yóò tọkùn kò búrọ́ nítorí gbogbo létí wọn bá ti ṣe sọ̀lẹ́ bí orí tẹ̀ ní. Naam. Alaikum salaam. a ti ṣàlàyé rẹ̀ pé tẹ́tẹ́ náà ni wọ́n ní kó fi píìnì kan kó fi lóòdì card ilé ìtọ́ yàtọ̀ sí tẹ́tí máa ń lò tẹ́lẹ̀ wọ́n ní àwòfù ni àbí òye sò tẹ́tẹ́ ni lábẹ́ òfin ọlọ àmọ́ nítorí màá fi lóòdì ẹ̀ tẹ́lẹ̀ náà ló fi lóòdì ẹ̀ ìwọ ò sì mọ̀ pé wọ́n ṣàwòfù kan kọ́dọ̀ ọ̀fẹ́ so wọ́n wá triple owó rẹ̀ one times hundred rẹ̀ àwọn wọn mà kọ̀ọ̀kan sọ àmọ́ kọjá pé ìwọ lọ́wọ́ tẹ kínní kan ta eight eight eight kínní kan kínní kan ayé yé wa sọ ọmọ pé wọn náà ń ta tẹ́tẹ́ ni ọjọ́ bó ti ní. ti padà ṣe ìjọ sátidé ni wọ́n ń ṣe sùyàmù ni wọ́n ò ṣe sùyàmù ìjọ sátidé àyàmù bẹ́ẹ̀bù ló ń ṣe àwọn olùmọ̀tá sọ pé ẹ̀ lè ṣe rárá rárá rárá àfikọ́ bọ́ sí Ramadan ọ̀rọ̀ wọn ọ̀dẹ̀ wọn ẹjọ́ bó ṣe jẹ́ àdìsí tí wọ́n sì fi ń kọ̀rẹ́tì ọrọ wọn yẹn wọ́n are disputable láàrin àwọn olùmọ̀ sọ́fẹ̀sẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹ̀sẹ̀ rìn ẹni tó bá lọ́fẹ̀sẹ̀ rìn lẹ̀ òní ọmọ àwìn bá ẹni tó sì ní kọ̀fẹ̀sẹ̀ rìn lẹ̀ òní torí pé ìgbà tó lọ́wọ́ bá ní ká ṣe sùyà anabi bóyá ìyáàmù bí wọn náà fẹ́ sọ síyáàmù ọjọ́ òní ò lè bọ́ sí lọ́sọ́jọ́ tí ò lè bọ́ sí gbogbo ọjọ́ tó lọ́nà àwọn sápọ̀ dá ọjọ́ sátidé ọ̀dà yàtọ̀ yẹs ẹlẹ́yìn ọ̀tọ̀ náà. aleykum salaam. kò síbi tí ànábì ti sọ bẹ́ẹ̀ tọba mmadi fi wọn gbẹ bọ torí tukutu lọ fẹ́ tún ma ìdájọ́ lé lórí anabi sallallahu alaihi wasallam ni ẹnikẹ́ni tí wọ́n ti ń wọ́ ṣòkòtò rẹ̀ tí wọ́n ti ń wọ́ lọ́ọ̀dì rẹ̀ torí lọ́ọ̀dì làwọn máa ń lò so ẹnikẹ́ni bí ìró táwọn obìnrin yẹn àmọ́ tí wọ́n bá gbé wọ̀ wọ́n lòdì sí náà láyé bí rọ́bà ni wọ́n fi ṣe elastic rọ́bà tó bá ti gbé wọ̀ báyìí so a ti cover gbogbo ara rẹ̀ round so ó ní tòun yìí máa jábọ̀ anabi náà nìkẹ́ni tí bá ti ń wọ́ ìlọ́tì rẹ̀ ní tìgbéraga eléyìí tó fi tayọ kókó iná ni ó ti ọlọ́run ní wò Abubakar wa ni tòun máa jábọ̀ torí pé èèyàn tó tínrín làbúbakar. èèyàn tó tínrín ni ọjà bọ́ ló fi tayọ kókósẹ̀ tó bá ìsún ti jábọ́ yóò tún fà sókè mo rò pé rí báwọn ẹ wá lánàbì ní kò burú kí aṣọ tiẹ̀ kọ́ máa tayọ kókósẹ̀ ń bọ́ ń bẹ̀ nítorí pé jíjábọ́ tó jábọ́ ní fi ń rí bọ́ ọjà bọ́ rí bọ́ sáfù kan náà tó bá ìsún jábọ́ tó rí bọ́ á tún fà sókè. so eléyìí nǹkan tó ṣẹlẹ̀ sí Abubakar àmọ́ Abubakar Ọlọ́run kọjá gbogbo bá a ṣe lérò kó béèrè à ń gbà tẹ̀sí pé mọ̀ sọ́ọ́lẹ̀ ọjà bọ́ ni wọ́n tún ti fà á lẹ́ẹ̀kan náà sọ̀rọ̀ pé kò kó béèrè àmọ́ torí ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ pọ̀ púpọ̀ lójó béèrè pé ọ̀gbà tó jábọ́ láì fà sọ pé sọ kìnnì <laughs> aleykum salaam. gbogbo ẹ náà sáfù kan náà àní kò rà èlò ni wọ́n fẹ́ fi rà á ní sáfù two hundred so kí ni wọ́n fọ̀ wọ́n sì ti sọnù tàrífù wọn pé tó bá yẹ pé two hundred naira lọ fẹ́ fi rà á kínní kan ni wọ́n fọ̀ dákun chájì kínní kíákíá wò láti ṣẹ̀ṣẹ̀ ń wádìí rọ́ èwo ni etán tó eléyìí jẹ́ bó ti jẹ́ because àwọn èsè mùsùlùmí bí mùsùlùmí náà bá ń bẹ láàrin wọn wọn dófin ọlọ́mà owó làwọn wà kò sí ń tọ́kàn wọn àbá àwọ̀ náà àbá àwàlìjẹ́ náà owó làwọn wà ìdí nu ló fi jẹ́ pé ẹ̀rí pé ńgbà kan wọ́n gbé kinní kan jáde pé ẹ máa yáwó sẹ́wọ̀n pé investment yẹn billions of naira ni wọ́n kó sí táwọn kan fi dolówó bàjẹ́ tẹ́yìn bá ti yáwó yẹn owó táwọn ti fi lẹ́ńlẹ́ ti ń yá so ńgbà tí wọ́n yá hundred naira tí wọ́n fún ní ninety naira sẹ́wọ̀n pé automatically yóò lò bọ́ sínú àkáǹtì ọ̀kan náà investors ten naira kí ló dé tẹ́ múra sí pé yáwó don't be stranded ẹ̀ bóró bóró bóró bóró so nígbà tó di pé kìnìyàn mọ́ àwọn èèyàn ń gbá ẹni tó gbọ́ tọ́lọ́ ẹni tó gbọ́ tọ́lọ́ náà ṣe ah, why hundred for ninety ninety for hundred why kí ni wọ́n ṣe ní ìsìn omi nínú àwọn communication companies yẹn kí ni wọ́n sọ hundred is for hundred kí ló dé ṣé tó Ni lọ́ọ̀ni kí ṣe tó ní ìsìn bá ṣe one one kobo náà máa ń gbà lórí gbogbo chaajì tá à ń chaajì tán fẹ́ nìkan ṣeré ni nísìn ní nàìjíríà yìí kọ́ńpìnì mi ó wà lọ́kì débi pé èèyàn ti ń lo láì rẹ̀ wọ́n lé hundred million tẹ́mọ́ra wá wá kobo nínú owó wa táwọn fi ń chájì lójoojúmọ́ tí wọ́n fẹ́ nìkan ṣeré ni tó bá gba owó ẹ̀fọ́ ọdún kan ó ti dolówó ńlá àbí òdolówó ńlá ó ti dolówó ńlá nítorí délé àwọn kò sí ń tọ́ka àwọn owó làwọn wa wọ́n yìí sì fẹ́ ṣe nǹkan kan lọ pé olùmọ̀kan kó wá ṣe fatuwa fún wa fatuwa báwo kí náà fẹ́ fi ṣe.

aleykum salaam. wọ́n lè wọ́n wọ́n wọ́n fi wéra wọn dẹ́bínú dẹ́bínú khalas torí pé láwùjọ bí wọ́n ti ń gbin dẹ́bínú náà wọ́n tún máa ń gbin ìnà ẹ̀ lè fi ìnà bùkún ṣe déédéé dẹ́bínú tó ń ti kí wọ́n jọra wọn torí pé lẹ́yìn àwọn restrict ẹ̀ pé kò lè ṣeéṣe àfi lórí dàbínù yẹn nìkan kó sì wáyé bá a ṣe yẹn. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك